hello everyone welcome to Toyeen Talk. so guys so wọ́n nítorí pé fídíò tí màmá Mohbad jáde wá ṣe yé pé òkú Mohbad ń ráre bàbá Mohbad jẹ́ kí wọ́n release òkú láti lọ sin and which tí bàbá Mohbad dẹ̀ ń sọ wípé kì í ṣe problem nìkan ní sísìn wọ́n ní láti find out kí ló pa Mohbad so gbogbo àwọn méjèèjì wọn jọ sí ní the same line and that that uh, kind of course um, um, box. Thanks for watching. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you. Bye. Wàlẹ́ nìyẹn wọn bí ìyẹ́ rẹ̀ kó ló ń fẹ́ wá kílèmù Mohbad kan lọ sí Mohbad ẹni tó ti pè bá bẹ́ẹ̀ náà nígbà bá wá sí tán tó bá wá tí gbogbo judgement yẹn bá wá lọ tán ẹ̀hẹ́n ẹ̀ẹ́sẹ̀ wá padà sórí pé èmi mo ní èmi kọ́ mo ní ṣùgbọ́n báyìí òun ló ní ó ní hundred percent right láti decide tẹ́ ẹ̀ bá fẹ́ fi orí balẹ̀ tẹ́ ẹ̀ fẹ́ fara balẹ̀ ẹ̀gbọ́n Wùmí bú bàbá ọkọ ẹ̀ ìwọ náà dákẹ́ ọmọ ọmọ tẹ́ ẹ bí láàsì ó ń pè pé kó wá kò lọbẹ̀ ìwọ fúnra ẹ̀ náà lọ wá ló ń pè lórí fóònù ìwọ ò ṣe yọjú síbẹ̀ kó ló fẹ́ lọ́ba tó bá tiẹ̀ wò pé torí ìyàwó tó ti ní ṣe bíbò mi ló wà ń sin ó ní kò kú sínú ilé mọ́ ọ̀sán ìpàgà mi ló wà ń wọ́n ti pààrọ̀ àga wọ́n ti kó àga old one kúrò wọ́n ti pààrọ̀ àga tó wà ní ilé wọn wọ́n ti ra àga tuntun so wá rí ibi tó wà nísìn ọ̀tọ̀ níbi tó wà ìwọ ò ṣe lọ sí ibẹ̀ ìwọ ò ṣe lọ yọjú sí níbẹ̀ ìwọ expect pé kó wá báwọ ta ni ẹ ta ni ń jájá mọ́ ta ni ẹ ta ń bí ẹ wọ ti wá tó lókun lọ́rùn tó ti já wá kán wá bẹ́ẹ̀ nílé kán wá bẹ́ẹ̀ ibi tó wà ń bọ̀ bọ́ làgùntàn wò ní bẹ̀ẹ̀ ìwọ ló ní right ilé ọkọ ẹ ló yẹ kó lọ tó bá wà pé torí stepmother ibi tó wà nísìnyí stepmother ò sí mbẹ ìwọ ni kó o pè lórí fóònù àṣàbíyamọ pé dádì wa o bó sì ṣe pé bàbá Mohbad lẹ bàbá ìlérí olúwa bí kúlẹ̀ ń pè bàbá blessing bàbá blessing mo fẹ́ rí yín ibo ni kí n ti wá bá yín yóò dẹ̀ sọ bí àdúgbò tó wà ẹ̀ẹ́dẹ̀ lọ ó mú wù mí lẹ́yìn ó mú wù mí lẹ́yìn ó wà lọ kúnlẹ̀ lọ bẹ́ẹ̀ ẹ dáríjì wá ẹ wàá lọ bẹ̀ẹ́ pé ẹ dáríjì wá wípé a ṣàìgbọràn ok a ti rẹ́dì fún autopsy àbí DNA test hospital wo ni ká wá ẹ wàá jọ lọ sí hospital ẹ sì jọ ní kéèsì lẹ o ẹ wàá lọ sí hospital pé bọ ẹ má bínú pé mi ò pè yín lórí pé Mohbad kú pé mi ò pè yín dàrẹ́ẹ̀tì fúnra mi pé ìmọ́lẹ̀ kú pé mọ́mì ló ṣẹ̀ṣẹ̀ ń pè ẹ mọ́ bínú ẹ dáríjì mi now a wà fọwọ́ ẹ wà ń jọ lọ sí hospital ṣùgbọ́n pé Wùmí ó gapá o ìwọ ó kàpá sí òkè o ó kàpá sókè ìyá mu Wùmí ẹgbẹ́ Wùmí ó kàpá sókè ẹ wà máa fọwọ́ lalẹ̀ fún bàbá ọmọ dòmátà tí bàbá Mohbad ò bá sí òun ló lọmẹ àfi tí ìbá sóun lò bí fún lókù ṣùgbọ́n pọ́ fẹ́ máa dìmáàdì pé kí gbogbo ayé gbà ṣáà ṣe pé fún wọn mọ̀ àbí kí n la òun fóònù lórí ni ṣé yẹ wọ́n máa gbádùn báyìí nítorí Ọlọ́run ẹ ẹ kí ló ń ṣe wúmà yìí because i don't understand káwọn àbíyamọ yé gbà ẹ kábẹ́ ẹ lọ gbọmọ lọ́wọ́ bàbá ọlọ́mọ àbí nǹkan ń dààmú gẹ́ yìí ni gẹ́ẹ̀kọ́ wúmà yìí ni ah, ṣebí mo bí ọmọ ni tó ní kí n lọ́mọ bẹ́ẹ̀ gbọmọ lọ́wọ́ ọmọ ọ̀tún wá pàmàbà rì ẹ̀jẹ̀ àgbọ̀ pàmàbà rì ẹ̀jẹ̀ àgbọ̀ pàmàbà rì kí gbogbo wa rántí ọjọ́ tá máa sùn tá máa kú bó ṣe fi òkú ọmọ kékeré kan fi ń ráre kò ń ṣe ìbínú ti tèmi náà ṣùgbọ́n kí ni mo fẹ́ ṣe mo ti bẹ́ẹ̀ ah. gbogbo jẹ́ ká sin ọmọ yìí oríṣiríṣi ọ̀rọ̀ ló ń gbé gbà mí ó jẹ́ ìṣẹ̀ tó promise mi pé òun ti gbọ́ ọ̀rọ̀ tí mo sọ lẹ́yìn yẹn ni mo tún àwọn nǹkan yìí tí kò yẹ kí n máa rí ẹ ẹ ṣàánú fún mi mo fẹ́ kẹ́ ẹ dúró sílẹ̀. so àwọn nǹkan míì tí ó yẹ kó máa rí àwọn nǹkan míì tó yẹ kí ìyá Mohbad máa rí òun ni ìyá Mohbad ń rí lórí social media bí irú àwọn nǹkan míì wo ni ò yẹ kó máa rí ní ọjọ́ tó yẹ kọ́mọ sọ̀rọ̀ tó bọ́ta láti inú kóòtù tó jẹ́ kọ́mọ sọ̀rọ̀ àbí ti ìyàwó tán ní kó jókòó sẹ́gbẹ̀rẹ̀ tó jẹ́ pẹ́kún ìgbére ló ń sun níjọ́ náà a ní kẹ́ jókòó kó mú girlfriend àbí kí lẹ pé friend fa family friend kó ní woman ìwọ jókòó síbi. Si kémi jókòó sáàrin kí wọ́n jókòó tẹ́gbẹ́ ọkọ ẹ̀ lẹ́lẹ́lẹ́ kó fọwọ́ kàn kódà Liam gan ẹ gbọ́ ọmọ yẹn gbélé bàbá Mohbad lọ́wọ́ tó bá ti di ọ̀la kóòtù mi gbé Liam kó gbélé bàbá ọkọ ẹ̀ lọ́wọ́ gbé Liam yẹn gbélé bàbá Mohbad lọ́wọ́ bẹ́ẹ̀ bá tiẹ̀ máa lọ sí kéèsì tó kù kọ́kọ́ gba ọmọ yẹn ẹ̀gbẹ́ ọkọ ẹ̀ ni kó jókòó sí woman tó bá wà lẹ́gbẹ̀ẹ́ ọkọ ẹ̀ kó náà dìde kó yé sàbòsí woman tán pé girlfriend friend family alábòsí ni yín mà ẹ̀yin lè kú olè tíyà Mohbad bá ti wà ńbẹ̀ ẹ ní ẹ̀yin fúnra yín gan lè ní kíyà Mohbad jókòó lẹ́gbẹ̀ẹ́ kò possible kẹ́ ẹ lẹ̀ mẹ́gbẹ̀ẹ́ bàbá Mohbad pẹ́tipẹ́ti kẹ́ wá ní kíyà Mohbad jókòó èèyàn kan tó wá dúró láàrin wọn tó là wọn láàrin rárá o ìwọ ò dìde ọ jókòó mi tíyà Mohbad bá wà ẹjọ jókòó pọ̀ kí bàbá Mohbad jókòó ìwọ náà má dúró níbi orí àga tó bá yẹ kó wà nígbà tó rí àga tó bá yẹ kó jókòó sí tó bá ti tó bá ti fúlù fún titi ẹ tí wọn náà jókòó bíi pé wọn lò nílé stepmother go síbẹ̀ tó yẹ kó jókòó mbẹ̀ ìwọ ni wọ́n jókòó pa síbẹ̀ wọ́n màmá yẹ kí n fún ẹ lépè o ẹ tó náà ní girlfriend níyín ìyín ò dẹ̀ ká wa ṣùgbọ́n tó bá ti di ọ̀nà tó bá wá tẹ̀lé wọn wá sí kóòtù ìyá Mohbad ní kó jókòó mi tó bá yẹ kó wà kó wá mú Liam yẹn gbélé bàbá lọ́wọ́ tó bá wù kó sọnù gbélé bàbá Mohbad lọ́wọ́ bẹ́ẹ̀ tiẹ̀ lọ́sẹ̀ DNA test lọ́tọ̀ kò tiẹ̀ kan lé ayé tiwa ṣùgbọ́n lọ́la yẹn gbé mú Liam yẹn kó tiẹ̀ fílẹ̀ òun náà kúkú sọ pé Liam ìjọ tí Mohbad máa kú ó kọ̀ labi labí nǹkan tó máa kú tó lọ síbẹ̀ sátidé tó lọ bẹ̀ ó ló gbé liam lọ́rùn lọ́wọ́ àwọn dẹ̀ jọ ya fọ́tò afẹ́ rí fọ́tò tẹ́wọ̀ àti liam jọ ya bàbá Mohbad afẹ́ rí níta tẹ̀fẹ́ wo bẹ́ẹ̀ ṣe fáìn sí ẹ bá ju fọ́tò yẹn síta kẹjẹ́ káwa náà fi ká fi gbafẹ́ lórí péèjì wa ká tẹ̀wọ́ bí ojú ẹ̀yìn méjì sí nínú fọ́tò now bá mi gbé liam lé bàbá Mohbad lọ́wọ́ kò lè pàjẹ́ inú kọ́ọ̀sì lẹ́wà kò dẹ̀ lè fi nǹkan gbà ẹgbẹ́ lé lọ́wọ́ kíyà Mohbad náà wá jókòó sẹ́gbẹ́ kí ẹni tó pe rẹ̀ ń girlfriend kó wábi lọ jòkó sí torí kò sí tó kàn bẹ́ẹ̀ ẹ̀ ọ́ wábi jókòó sí fẹ́gbẹ́ kan friend family friend ẹ̀yẹn jókòó lọ́tọ̀ kíyà Mohbad jókòó mọ́ jókòó síbi tí bàbá Mohbad bá wà wàhálà tí ilé ọ̀la bá mọ́ tí mo bá rí ẹni tẹ́ ẹ pè ní friend family friend yẹn tí n bá rí tó bá lẹ̀ mẹ́gbẹ́ bàbá Mohbad wàhálà I swear to Almighty God ọ̀la yẹn mo ní drip tí mo fẹ́ gbà lọ́la Jésù ń bọ̀ máa yọ drip yẹn máa wá fún ẹ ní back to back sọ pé mi ti sọ nǹkan lọ́wọ́ ẹ̀ màá fún ẹ jẹ ọlọ́run tó dá mi sáyé ń gbọ́ ìwọ stepmother ìwọ tán pè ní girlfriend ni o tán ní family friend ni tán ní family friend lẹ́jẹ́ màá fún ẹ ní gbans gbòs lórí social media yìí tí n bá rí tó bá lẹ̀ mọ́ bàbá Mohbad lẹ́gbẹ̀ẹ́ tó lẹ̀ mọ́ pẹ́típẹ́tí tó jẹ́ kí ìyá Mohbad ríbi wọlé tó wá jẹ́ pé kún egbére ní òtún sun lọ́la àfẹ́kún egbére kó dìde kó ní ààyè ìyá Mohbad kẹ wá bá mi gbélé àmì yẹn kẹ gbélé lọ́wọ́ kó bá wù kó sọnù ẹ jẹ́ kó sọnù ẹ ṣe DNA o kò yín omi o ṣùgbọ́n ẹ gbé ọmọ yẹn lé lọ́wọ́ ọmọ ọmọ rẹ̀ nìyà ẹ jẹ́ kó fìlì ẹ̀ ẹ jẹ́ kó fìlì kó fìlì Mohbad ẹ bóyá tán bá tiẹ̀ gbé Liam lé lọ́wọ́ bóyá ẹ̀mí ẹ̀ máa máa gbọ̀n bóyá ìtò náà ṣe tán gbogbo yìí kan ṣe wọ́nranwọ̀nran bóyá stop wọ́nranwọ̀nran orí social media yẹn bóyá ẹ̀rí ọkàn fíìlì yẹn yóò lè òun náà lè fíìlì ẹ̀ yóò lè ní pains torí mi rí bàbá Mohbad kò ní pains kò sí kankan nu yín tó jẹ̀rora mi rí pé ẹ ní pẹ́ǹsì pé pé ẹ lùsì ọmọ mi rí yín rí pé ẹ lùsì ọmọ ológo bígbà tí ẹ bá kàn lùsì àwọn àgbàlagbà bí ìyá ìyá bàbá bàbá grandpa grandma lẹ lùsì mo ṣe ń rí yín torí inú yín tó ń dùn mọ́ orí yín tẹ̀ ká ẹ tún máa rẹ́rìn tẹ̀ ń sí rán tẹ̀ ń ya fọ́tò tẹ̀ ń gbé mọ̀ tí náà dání tẹ̀ sí gbogbo ṣé ẹ fíìlì pé nǹkan sọnù nínú ilé yín ẹ bá ń gbé ọmọ yẹn lé lọ́wọ́ èmi mọ̀ pé spirit ọmọ yẹn máa connect mọ́ bàbá Mohbad á lè fíìlì pé ah ọmọ Mohbad rèé ó dà pé mọ́tì ẹ̀sọ́ ọmọ rẹ̀ gan ah, wákàtí tó bá fi gbé liam sọ́wọ́ yẹn báyìí yóò mọ ro gbogbo nǹkan ni yóò mọ ro gbogbo ẹ̀ láti lè wá ni bóyá yóò lè ní feelings di ẹ lè stop tẹ́ǹsì kiri ẹ̀yin méjèèjì ẹ̀ corporate mi ní kẹ́ ẹ̀ pawọ́pọ̀ bá wù mí jà bọ̀ táwọn èèyàn bá sọ fún mi pé ẹ ó yẹ kẹ́ ẹ fọwọ́sowọ́pọ̀ ń o èmi ò ní ẹ fọwọ́sowọ́pọ̀ bá wù mí jà o ẹ fọwọ́sowọ́pọ̀ kẹ́ ẹ mọ orúkú tó pọ̀ mọ́ yín ni ẹjọ́ bára yín ṣe kẹ́ ẹ lè mọ nǹkan tó ṣẹlẹ̀ even àti Wùmí gan-an kẹ́tì wàá bọ́wọ́ Wùmí bẹ́ẹ̀ bọ́tẹ́ ẹ kọ́kọ́ fọwọ́sowọ́pọ̀ náà ẹ fọwọ́sowọ́pọ̀ kẹ́ ẹ lè dojú ìjà kọ àwọn tó ń na ọmọ yín tipẹ́tipẹ́ kódà gan tẹ́ bá fẹ́ bá Naira Marley Sam Larry jà tẹ́ bá ń ṣe yánmayànmá bẹ́ẹ̀ lè gbógun yín àwọn loyalty tó yẹ kí Mohbad gbà lọ́wọ́ Naira Marley tẹ́ bá ń ṣe yánmayànmá kò lè work out ẹ gbúdọ̀ corporate àti Wùmí o àti ìyá Mohbad o ẹ gbúdọ̀ corporate ẹ gbúdọ̀ corporate kí gbogbo yín corporate pátá kẹ́ wá jọ dojú ogun kọ lórí ogun tó ń jà yín àyàfi tó bá jẹ́ pé wà ọ̀dọ́ náà mo mọ̀ pé malian sì ni bàbá Mohbad àti Wùmí Wùmí àti bàbá Mohbad is a malian malian lẹ́yìn méjèèjì malian sì ni so n tẹ́mi kàn sọ tí mo máa sọ fún yín thank you Daddy, rè. Nigeria, that's the sin on me ẹ ní rírú ẹ lọ́jọ́ ayé yín o ilé ò ní gbóná ọmọ yín ọ̀nà òdẹ̀ ní náà ni. bó ṣàdúrà. mo náà tí mo fẹ́ sọ ṣùgbọ́n mi ò fẹ́ sọ ẹ́ lì sí. sọ. ká ló máa kú máa máa ṣe interview wọn máa fi mí pa owó lórí ọmọ mi ọmọ tó ń tọ́jú wa ọmọ tó nífẹ̀ẹ́ wa ọmọ tó bẹ̀rù wa ọmọ tí mo gbé lẹ́yìn ọlọ́run ọmọ yẹn ló kù fún mi ṣùgbọ́n ẹ ti dé ẹgbẹ́ ràn mí lọ́wọ́ ẹ má jẹ́ kọ́mọ mi wà bó ṣe wà ìyá Mohbad ní ọmọ tó ń gbé lẹ́yìn Ọlọ́run Mohbad lọ́kàn kí wá ló dé nígbà tí ìjà tiẹ̀ lè ṣẹlẹ̀ láàrin ọkọ àti tó jà ṣẹlẹ̀ láàrin èmi àtọkọ mi náà so kò ṣe tuntun bọ̀gbà tó mọ̀ pọ́mọ̀ yẹn ló gbé lẹ́yìn Ọlọ́run ká tiẹ̀ wá ní látẹ̀yìnwá tó lọ bí orí tán fọ́ngi tó lọ bí orí tán fọ́ ní kùkù tó lọ bí orí tán gbá nígi ẹ̀ tó wá dé padà tó ti lọ bímọ síbòmí tó ti tẹ́ẹ̀dì lẹ̀ fọkùnrin mi tó ti dé padà tó ti padà sínú ayé ọmọ yẹn ní ọjọ́ Monday ní ọjọ́ Saturday tí ìmọ́lẹ̀ ní pé kó o máa lọ kí ló dé tó fi lọ ìmọ́lẹ̀ ní o máa lọ ó ní o máa lọ ó ní kó o jọ ó bẹ́ẹ̀ fúnra ẹ ló fẹnu sọ ó bẹ́ẹ̀ ó ní kó o máa lọ ìyá àmọ́lé ò mà lọ olóhùn lọ church fine ó tún wá di ọjọ́ monday ó níbi tó ti ń gbàdúrà ó ní spirit Mohbad kọjá lẹ́gbẹ̀ẹ́ if it's truly truly that you are a good woman àbíyamọ ni ẹ pé lóòótọ́ lẹ́yìn Ọlọ́run Mohbad ló kàn your right ní àsìkò yẹn ni kó gbé fóònù ẹ kó gbé mọ́tò kó gbalé Mohbad lọ no matter what tí spirit yẹn kọjá bẹ́ẹ̀ ń pìm lẹ́gbẹ̀ẹ́ rẹ mi tó ti ń ṣe prayer ó mọ̀ pọ́lọ́run kọ sí ẹ nìyẹn olóhùn gbàdúrà spirit ọmọ yẹn wá kọjá lẹ́gbẹ̀ẹ́ jọ kí ni kí ni iṣẹ́ ó yẹ kó dìde ni kó o dẹ̀ gbálẹ̀ kìlọ̀ ká ló lọ ní táìmù yẹn ó ṣeéṣe kó dólẹ̀ mi ọmọ bó lórí burúkú mọ́ sáǹfààní nìyí aláyé bàjẹ́ tó jẹ́ pé tí mo bá ti rántí ọ̀rọ̀ yẹn ó máa ń dàbí kí n ṣe é pè rìgìdìrìgìdì kí n fún ẹ jẹ kò farahàn bàbá ọmọ wa farahàn ìwọ ìyẹn túmọ̀ sí pé ọmọ yẹn rí ẹ pé òun fẹ́ farahàn ẹ ìyẹn túmọ̀ sí pé ọmọ yẹn rí inú ilé bàbá Mohbad torí stepmother tó wà bẹ́ẹ̀ kò lọ bẹ̀ láti lọ farahàn wọn bọ̀ tó wá sí ọ̀dọ̀ tẹ láti wá farahàn ẹ pẹ̀lú gbogbo ìkà tó ti ṣe fún pẹ̀lú gbogbo iṣẹ́ ibi tó ti ṣe fún tó gbé jùlẹ̀ tó jẹ́ kọ́mọ yẹn ráre tó fi débi tó dé yẹn bóyá tó bá wà nù ayé ẹ kò bá mọ́ rìnà pàdé irú Wùmí tó bá tẹ̀ máa pàdé Wùmí wàá tọ́ wọn sọ́nà láti lẹ̀ wá wàá máa tọ́ wọn sọ́nà ìfẹ́ títọ́ sọ́nà yẹn wà láàrin wọn kò ní jẹ́ pé bàbá nìkan tó kàn nídìí owó tiẹ̀ ń gbó ó ti mọ̀ pé owó ti dé ó ti mọ̀ pé láti dé ohun tó nídìí nìyẹn kò jẹ́ kó ríbi lè bá ọmọ yẹn wí kò jẹ́ kó lè máa bá Wùmí wí kó máa tọ́ Wùmí sọ́nà bàbá tó lóun rí i pé ọmọ òun sọ fóun pé Wùmí máa ń fo oògùn oorun sínú ohun inú oúnjẹ onígbà tó wà lé malians tí ò dẹ̀ lè pariwo kí Mohbad tó kú tí ò lè bá Wùmí yẹn jà kó tó kú tó sì wá ń sọ láfter death gbogbo yín lẹ ní lọ́wọ́ tẹ̀ ẹ̀dí sẹ́yìn kẹ́ kó sì lọ ọwọ́ alọ́mọ tó ń gbé ọmọ rẹ tó ń gbé ọmọ wo ló ń gbé sọmọ tó ò rí ọmọ kó o jáde níjọ́ náà kó o lọ sí lẹ́kíjọ́ náà níjọ́ Monday yẹn tó lóore ọmọ ó ti ṣe kó o kódà tó bá yẹ pé jà náà ń jà kódà tó bá pé ṣe náà gún ní nǹkan gígún náà gún ní nǹkan ẹ gbé gbidigbidigbidi ẹ gba hospital lọ wàá mọ̀ pé wàá gbé kì í ṣe ordinary nurse kì í ṣe quack nurse ni ẹ máa lọ pè wálé wàá gbé lọ torí wàá rí nínú ẹ̀jẹ̀ wàá gbé gbadigbadi gbadigbadi ẹ gbèdélé ìwòsàn ó ṣe ṣe kẹ́mi ọmọ yẹn là kò ní jẹ́ pé ọ̀sílárì nọ̀ọ̀sì kan ni ó wà fún ní ẹ̀jẹ̀ ni ó wà fún ní abẹ́rẹ́ tó máa ń jẹ́ kí ẹ̀jẹ̀ dá ló máa wá fún ní abẹ́rẹ́ tó máa jẹ́ kí ẹ̀jẹ̀ dá tí ẹ̀jẹ̀ yẹn fi máa gbẹ mọ́ ọmọ lára tó fi jẹ́ kí ó yí kọ́ ọmọ because kò sí ẹ̀jẹ̀ mọ́ lára ọmọ wọn ti stop ẹ̀jẹ̀ yẹn lójijì wọ́n stop ẹ̀jẹ̀ yẹn ní òjijì ní ara ọmọ yẹn ni òyì fi kọ́ ọmọ tí ọmọ ò fi ní strength mọ́ òyì tọmọ yẹn fi wọ kómà lọ because ẹ̀jẹ̀ yẹn stop lójijì ẹ̀jẹ̀ tó yẹ kó máa flow ó stop gbà lójijì ó di pé kó yìí máa kọ́ ọmọ ara ọmọ ti ń fúyẹ́ ara ẹ̀ ti ń fúyẹ́ ó di pé ó yìí ti ń kọ́ wọ́n á bẹ̀rẹ̀ sí ní pass injection míì sí lára gbogbo àwọn injection mi tàn pass sí lára yẹn ó jẹ́ kọ́ ọmọ yẹn collapse gbàá ọwọ́ à ń sunkún pọ̀ ọmọ tó ń fún yín ọmọ tó ń tẹ́ gbé ọmọ wo ló gbé ẹlẹ́nu gbígbẹ ẹlẹ́sẹ̀ gbígbẹ ọlọ́run gígùn bí gòmágé olómi ọrùn rẹ ẹ̀rí pọ́rùn ìyá Mohbad dàbí ọrùn hemoglobin àbí kílẹ̀ ń pè hemoglobin hemoglobin ẹ̀mọ́ hemoglobin onígò oògùn ẹ̀jẹ̀ onígò yẹn hemoglobin bẹ́ẹ̀ lọ́rùn ìyá Mohbad sí i ṣùgbọ́n ẹ ti dé ẹjọ́ ẹ ràn mí lọ́wọ́ ẹ má jẹ́ kó ọmọ mi wà bó ṣe wà yẹn ò ń ṣòkò ẹran kò dẹ́ ń ṣòkò ajá hmm. mo fẹ́ ẹ ràn mí lọ́wọ́ ní gbogbo ọmọ nàìjíríà yẹn ọ̀dọ́ nàìjíríà yẹn ọmọ ọ̀dọ́ tẹ̀wá ní nàìjíríà yẹn ọ̀rẹ́ mu bá ti ẹ ti dé ṣé ẹ fẹ́ máa wò kó ọmọ mi kó máa ráre ẹ jọ̀ọ́ ẹ ṣàánú fún mi ẹ jọ̀ọ́ ẹ lọ́wọ́ ẹ má jẹ́ kó ibi tí mo bá lọ bu ara máa lọ síbẹ̀ ẹ jọ ẹ má kẹ́yìn kan máa fi àkàbà kó máa fi gun ebè lórí ọ̀rọ̀ Mohbad yẹn ẹ má kẹ́kẹ́ ọ̀kan máa fi bá ipa owó ọmọ ọlọ́mọ ọmọ ológo ẹ ò bá ṣe ń ṣe. ìyá Mohbad ìyá Mohbad ìyá Mohbad ṣé wò ó òkú ọmọ ẹ̀ pawó tí ti bá gbé ẹ ṣépè ìgbà tí wọ́n mú ṣẹ́ẹ̀kì ten million wá ó mọ̀ rẹ́rìn músẹ́ ìgbà táwọn ìyábọ̀ òjò táwọn olóṣèlú kan wá bí ọ̀nàrẹ́bù kan tán fún yín lówó ó mọ̀ rẹ́rìn músẹ́ owó mọ́tò tí mọ̀lẹ́ rà tí ẹlẹ́ẹ̀ra mọ́tò mọ́ tán gbé wá báyìí nílé tẹ́ ní owó mọ́tò lẹ́fẹ́ ìwọ àti ìyàwó mọ̀ jọ pè mọ́ ni orí ẹ̀ burú má bínú pé ń bú ọ gbádùn àlàáfíà rẹ̀ kù kan ọwá ni wọ́n fi Mohbad pawó yes bàbá Mohbad náà ń pawó gbogbo yín jọ ń pawó ni torí pé káàṣì ni wọ́n gbà bàbá Mohbad ò rí tiẹ̀ gbà ń káàṣì ṣẹlẹ́ṣẹlẹ́ náà ń gbà ìjọ two hundred ìjọ hundred tó ń sẹ́ndì ẹ̀ sínú àkórí àkáǹtì nọ́mbà rẹ̀ ń bẹ́ẹ̀ ta tó ń dáwó jọ sínú ẹ̀ fóònù náà tinú tiẹ̀ náà dùn so tó náà dẹ̀ wò pé tó bá ti lè sin Mohbad ní owó tó dá fóònù náà máa stop so ẹ̀yìn ti gba tí ní káàṣì ó dẹ̀ wo náà kó náà gba tiẹ̀ àmọ́ tọ́psì la fẹ́ àti torí ó ní wọ́n fi yín pawó lórí social media àwọn tó ń jà fún yín ṣé wọ́n pawó arìndìn grammar school mọ̀mọ́ mọ̀mọ́ arìndìn grammar school nìyí o sáwọn tó ń jà fún yín ṣé wọ́n pawó ṣé Ìyábọ̀ Òjó pawó ọ mọ iye ambassador tán ti sign tán ti sign Ìyábọ̀ Òjó sí ọ mọ iye àwọn tán ti sign ẹ̀ fún ambassador ọ mọ iye tí page ẹ ti generate ó dà ipò ó ń dí ọ. ẹ w wọ́n ṣe ṣe ọmọ ìyá ọmọ ìwọ́n náà náà náà náà tó fi kú ni ẹ tí mò ń kọ́ tó. ìyá Mohbad ọní wọ́n na Mohbad wọ́n lù lù lù lù tó fi kú mọ̀mọ́ kí ló yẹ tẹ́ ń parọ́ mà lóòótọ́ wọ́n lù lù lù ilé tó ṣẹlẹ̀ tó fi kú yẹ kì í ṣe lílù o inú ilé ló kú sí ẹ̀jẹ̀ tó ṣẹlẹ̀ ẹ jẹ́wọ́. ìṣẹ̀lẹ̀ tí wọ́n sí ẹ ṣàánú mi gbà mí ọlọ́run máa gbẹ̀yìn náà ẹ ràn mí lọ́wọ́ ẹ jà fún mi ẹ ràn mí lọ́wọ́ Ah. mi ò rẹ́ni kankan gbọ́kànlé o mi ò rẹ́ni kankan fara sí ẹ̀yin ọmọ nàìjíríà ló kọ́ láyé tinubu bàbá tinubu jọ ẹ gbà mí ẹ má wọ mí ràn. ọ̀rẹ́ ìyá mohbad ara ìyá mohbad ò yá o tinubu tó ti géètì ẹ lọ wọn ti géètì jagaba lọ tó bá a mọ ṣé jagaba náà ti géètì ẹ lọ ṣé tinubu gan ráàyè ti nàìjíríà lásìkò tá a wà yìí títí wọ ní ó ra yìí wọ tó jẹ́ pàbí àgbà ni ẹ́ ṣé Tinubu gan-an ó gbọ́dọ̀ rọ́mọ rẹ̀ nínú kó máa ráre báwọn ó rí bó ṣe so àwọn ọmọ ẹ̀ oríṣẹ́ yìí ni gbogbo àwọn ọmọ ẹ̀ ló ti pín káàkiri ló ti ọmọ àtìgbà tó ti ń fi ọmọ twenty years old ọmọ yẹlé tó ti fi rà l'Amẹ́ríkà ní London ó ti forúkọ àwọn ọmọ ẹ̀ rálẹ́jọ wọ dìde ní aláìníròónú òpònú àgbàyà abẹsẹ̀ gbígbàbí di gbígbàbí ìmọ̀ tí bàbá Mohbad gan rí lára ẹ̀ tán ìfihàn torí ó ti ah ah àwọn èèyàn tiẹ̀ máa ń fún àìní gbogbo nǹkan lọ fi gbẹ gbogbo nǹkan tó dúdú ò ní gbàṣẹ oríṣiríṣiọ bàbá Tinubu bàbá Tinubu Tinubu rí tiẹ̀ rò Tinubu tí ò kí yín pẹ́ ẹ kú ọ̀rọ̀ ọmọ. ẹ ṣàánú mi ràn mí lọ́wọ́ láti sin ọmọ mi mo mọ̀ pé kò ná yín nìkan kan o kò ná yín nìkan kan láti lè bá mi sí kí ọmọ yẹn kó lè ní ìsinmi ẹ ṣàánú fún mi ẹ ní ọmọ o ogun ọmọ yóò ní wọlé o ayé ò dààmú yìí o ìbànújẹ́ ò ní wọlé ayé yẹn jọ ẹ ràn mí lọ́wọ́ yìí ni mo fẹ́ ìrànlọ́wọ́ ni mo fẹ́ o ẹ o ẹ mi ò béèrè owó lọ́wọ́ ayé ṣàbàmì sí ọmọ mi. ìjẹ́ lè dáwó fún ẹnì kankan atọ́kọ àtìyàwó ni. mo fi kú sílẹ̀ mo fi fún ọlọ́run ọlọ́run tó dá mi tó dá mi báyìí mo wá fi gbogbo ètò kù sílẹ̀ fún ọlọ́run lọ́bẹ̀ lọ́sàn-án atọ́kọ àtìyàwó yìí kò sẹ́ni bọ́ọ̀dì yìí tí mo lè dá ṣé ń gbá èmi ò lè kan sí èmi lè dùn. àwọn ọmọ ìkọ̀kọ̀ àti gbangba wa o mm, kálukú la máa jí lè ṣe ẹwọ wa wájú Ọlọ́run ṣùgbọ́n ẹ̀rọ mi lọ́wọ́ ẹgbẹ̀jà mi jà ẹsìn bí mo ṣe wà ní òde dájà mi mm. lè gbèjà ara mi jà tí bá lè gbèjà ara mi jà ni màá ti jáde mm. ṣùgbọ́n mo fi gbogbo tó kù sílẹ̀ mo fún Ọlọ́run mo fi gbogbo fi yòókù mo fi Ọlọ́run kí Ọlọ́run kó ṣe ìdájọ́ kí ọlọ́run kó gbèjà níta kí ọlọ́run kó gbẹ̀sán báyìí ọlọ́run fi ọmọ mi pawó ọmọ tó yẹ kó ṣàánú mi ṣé ọmọ fẹ́ kí rẹ̀ ṣẹlẹ̀ nínú ilé wọn ni ṣé ọmọ kí rẹ̀ ṣẹlẹ̀ ọwọ́ nípa ọmọ sábùgbà tó fẹ́ tó fẹ́ ìtàvíù mi nǹkan ìmọ̀ kó má ìtàvíù mi ó kú ọmọ màní ọmọ ológo ọmọ kan bí hundred ni mo bá jù mí ọmọ tí mi ò mọ̀ kó lè kú láéláé ọmọ tí mo mọ̀ pé ló máa sinmi. because o wa useless. ọmọ tí mo mọ̀ pé ló tọ́jú mi. because o wa so useless. tó o bá wà useless ìgbà tó fọwọ́ ara ẹ̀ pé ìyàwó ọmọ mọ́dé kílé tó mórí lọ́bẹ̀ olórí burúkú gbogbo yínú ẹbí ẹbí òfò lẹbí yín ẹ̀ ṣe ẹbí ire ẹbí téèyàn gbúdọ̀ mọ́ fi ṣàdúrà ẹbí lẹbí yín ẹ̀ ṣe èèyàn gidi olójú dúdú bíi gúgúrú di èṣù abẹ́ẹ̀ rí nǹkan kò tiẹ̀ dá báwọn <laughs> ọmọ tó ń tọ́jú yín ológo ọmọ pọ́mọ ológo nílẹ̀ pádànù so ọmọ pọ́mọ ológo lọmọ lọ pè ní monday lọmọ wá bẹ́ẹ̀ bóyá o lè rescue òun ọmọ pọ́mọ yẹn wá bẹ́ẹ̀ pé kó wá gbà ń lẹ̀ ni o fi carelessness àtòrí burúkú orí òfò ẹ ẹ fi pọmọ dànù torí ẹjọ́ ìyá tẹ́ ń rò kiri ọmọ ọmọ wa sáré bẹ́ẹ̀ nínú ilé jàbàjàbà pé àòkú ti wà ń lẹ̀ wá gbé òun ẹ wá bá àwọn ẹ wá gbé òun ó gbé ó lọ gbà á ó gbọ́ ọmọ yẹn àbí sọ gbà á ni ó gbà àyà Mohbad ó gbọ́ ọmọ yẹn ó gbà mọ́lẹ̀ rárá ọmọ wa wá sunkún bẹ́ẹ̀ tó bọ̀ bá mọ́ ó wá bẹ́ẹ̀ ni pé kó wá gbá òun pọ́kù yẹn wà lẹ́lẹ̀ ìwọ ló lè wá gbé òun lọ sílé ìwòsàn ó wá lọ ó wá lọ pè lórí fóònù ta ni ń gbé mọ́tò bó bá yà tó bá yà ó ṣe pé pẹ́ńtà sọ lédi àbámọ́tò ìwọ ló yẹ kí n ṣépè fojú torí ìwọ ló fẹnu ara ẹ sọ pé wàá fara àwọn ẹ sọ̀rọ̀ tó o lè sọ̀rọ̀ ni. òun ló fún mi ní jíjà ló fún mi mú àwọn dàbí sọgọt ẹ ṣàánú ẹgbẹjà mi mi ò ní agbára ẹ bá mi sí tẹ bá bá mi sí ni ìfọkànbalẹ̀ mi o tẹ bá bá mi sí ni mo mọ ìgbẹ nífẹ̀ẹ́ mi o. Ah. ẹ̀yin abiyamọ ọ̀run ẹ̀jẹ̀ ìdìde fún abiyamọ ayé kó fi ràn mí lọ́wọ́ torí mi ò lè dá ìjà ìjà ó ti sún mi sún mi gbogbo àgbà sí. ẹ dákun ta ni ṣé wúmà yóò ní fámílì ni ṣé ìyá Mohbad ò lẹ́bí ni toró yẹ kán jẹ́ kó mọ̀ pé ó ní wọ́n nífẹ̀ẹ́ òun ta ló nífẹ̀ẹ́ ṣé kò ẹ ṣé ṣé ṣé wúmà yóò wo social media ni kò rí mọ́sẹ̀ fi ó dà pé kò wo social media ó dà pé ẹni tó kọ script yẹn fún ẹ script tán kọ fún ẹ yẹn àwọn ọkọ dáadáa bìkọ́ tán bá kọ fún ẹ nínú fíìmù yẹn fíìmù tẹ̀ ń ṣe lọ́wọ́ ẹ̀ wàá mọ̀ pé wọ́n fẹ́ ayé ò fẹ́ nínú gbogbo wùmí gan wo wùmí sì ló kọ jù ẹ lọ nínú sin tó wà lẹ́nu fíìmù tó wà lẹ̀ wùmí sì gbayì jù ẹ lọ torí tí lédi yìí wúmà yàbí kílẹ̀ ń pè tí ò bá mọ̀ pé fíìmù tó wà ń lẹ̀ Wùmí gbayì ju òun lọ Wùmí gbayì jù lọ bóyá kẹ́ ẹ bá ń sọ fún tí ò bá mọ̀ Wùmí gbayì jù lọ sótè nínú síìmù orí nínú síìn tó wà nílẹ̀ fíìmù tó wà nílẹ̀ ìwọ ló gbayì rárá Ọlọ́run ó gbayì ó yájá ó yájá bùsàn rárá ó yéèrà bùsàn ìwọ ló useless jù nínú gbogbo fíìmù tó wà nílẹ̀ Wùmí gan bẹ́tà ẹ̀. Eh? kódà kàrámọ̀ tó ń ranjú níbi tó wà ó sì tún gba àyè téńté ìwọ ò gbà nǹkan kan ṣé ìwọ tó ti lọ bí fifteen years tó rìn lọ bí orí tán fọ́ ní ìkúùkù tó tún wá dé padà tó lè mú ṣòkòtò ẹ kó sàn kó le kó mọ ọmọ ẹ jáde kan lọ bẹ́ẹ̀ ṣiṣẹ́ sí bí wọ́n ṣe ṣe mọ́ lù sílẹ̀ ẹni bá gbọ́wọ́ lé lásán ẹni tán bá ṣàgùn sí lórí gan kó arọ́bí tó gbóná bá tù sẹ́ńdà tó gbáskì ẹni bá ṣàṣì gan ah kó lọ sòkí gbẹ́mọ́lù gbogbo ẹ̀ ayẹ ta nǹkan kankan ẹ ti sọ́mọ lára ń gún ọmọ ní nǹkan wọlé rí i burú bí egun tí lẹ́rìn ọmọ tó nífẹ̀ẹ́ wa ọmọ tó nífẹ̀ẹ́ wa ọmọ tó láìkì wa ọmọ tó máa ń fún wa lóúnjẹ ń gbé epo oúnjẹ náà lọ lè jẹ <laughs> olóúnjẹ òsì oúnjẹ náà ló mẹ́rin agbójú omi ìgbà tí ìwọ rò pé ti gbọ́ tiẹ̀ ni ìwọ rò pé ti gbọ́ tiẹ̀ ni mo ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mo rò pé o ti gbọ́ ni mo sọ fún gbàgbà mo tún gbọ́ nǹkan mi àní gbogbo yín òjò gbádùn àti bàbá Mohbad ẹjọ gbádùn ẹjọ lálàáfíà òun náà bọ́ọ̀tò náà ń sọ̀rọ̀ aṣọ Mohbad tán ló wọ àwọn kan wọn ló sọ pé wọṣọ Mohbad ó ti sọ láti ilẹ̀ tẹ́lẹ̀ pé Mohbad máa ń kaṣọ fò but only tí mo mọ̀ ni pé bàbá Mohbad ò ní ojú tán tì tó bá lójú tán tì kì í ṣe irú àsìkò ló yẹ kó ìwọ ń sọ fáwa wípé a ní kó lọ wu ọmọ níbi tọmọ yẹn wà àwọn wo náà advice yẹn náà àwọn wèrè wo náà advice yẹn bàbá Mohbad àwọn òpònú akíndánidániwò náà advice ẹ̀ pé kò mọ́ lọ síbi tọ́ mẹ́wà àwọn wèrè olórí burúkú wò náà advice ẹ̀ pé kò mọ́ lọ bẹ̀ but ó ní ó ní ó ní ò lè wọ́ sọ̀rẹ̀ ara ń pẹ́ olóò lè rí but ó lè wọ aṣọ rẹ̀ sọ́rùn wọ́n gbàgbé pé aṣọ ọ̀mọ́lẹ̀ nìyẹn lọ́rùn rẹ̀ yẹn ó dẹ̀ lóò fojú rókò ẹ̀ but ó lè ó lè ní gọ́ọ̀tì láti wọ aṣọ ọmọ yẹn even gbogbo àwọn tó kó fún ẹgbó yẹ kó ní kó kó báyìí kó kó fún kó kó fáàdúrà ni pé gbà mọ wọn tiẹ gbogbo àwọn tọmọ yẹn kó fún ẹ tó wà nílé ẹ kò yẹ kó wọ ọmọ rárá tó bá fi lè sọ wípé ò lè lọbẹ kó o lè chẹ́ẹ̀kì ara ọmọ yẹn kó wo nǹkan tó ṣe lára bóyá wọ́n stap ẹ̀ ni ọmọ tán tẹ ọrùn ẹ̀ sínú pósí o ò tí nìkan bá ẹ nọ́ọ̀kì dàrósà sínú kínú sẹ́ẹ̀lì kó o lọ mú ọlọ́pàá kó nìkan bá ọ nọ́ọ̀kì ẹ̀ ọ̀pù pẹ̀lú bó ṣe kàn ọ̀run ọmọ pé ó fi jóyè àgbòdì ìwọ ni mo fi sọ́ kínní mo pè é léèyàn kó o ní kán nọ́ọ̀kì ẹ̀ ọ̀pọ̀ kan máa bẹ́ẹ̀ bẹ̀bẹ̀ kẹ́gbọ́n rẹ̀ máa wá bẹ̀bẹ̀ lọ́dún ẹ̀ wọ́n ò lówó lọ́wọ́ bọ̀ tí wọ́n bówó náà ti wà lọ́wọ́ ẹ̀ náà sówó owó ò sí lọ́wọ́ yẹn mọ́ iye owó tán ti dá fún yín láti jẹ́ tán ti ń dáwó sínú àkáǹtì yín ẹ̀ lówó lẹ lo fẹ́ǹsì ilé ẹ̀ lówó lọ́wọ́ lẹ fẹ́ǹsì ibi tẹ́ ra lẹ̀ sí lẹ ti gbé géètì síbẹ̀ kò dẹ̀ sówó kò sówó lẹ gbalé lẹ ra gẹ́gẹ́ ọmọ go and sit down ẹ̀yin go gbádùn sà torí tẹ́ bá gbádùn àwọn nǹkan mi wà tẹ́ ṣe balabala bolobolo yín ti pọ̀ jù bulaba ẹlẹ́fẹ́ ṣe dna test ìyàwó ló wá ń là léyìn lọ́wọ́ ẹ gbé dókítà yín kẹ́ gbé mọ́tò kẹ́ gbé uber àti lọ́ọ̀yà yín kẹ́ jọ gba abẹ lọ bó bá jẹ́ pé ọlọ́pàá kan lẹ máa lọ request fún kẹ́ lọ síbi tó bá wà kẹ́ request fún kán invite ẹ wá sí ọ police station kẹ́ lọ bá kán invite ẹ wá sí station tẹ́ wà pé ẹ fẹ́ ṣe dna test ọmọ kán invite wa kán dẹ̀ gba tán fẹ́ gbà kán gbé lé yín lọ́wọ́ tí bọ́lọ́pàá ti lè ra ẹ lè ṣe kán dẹ̀ gbé fún yín kẹ̀dẹ̀ lọ́sẹ̀ ń tẹ́fẹ́ ṣe ọjọ́ kò sí ló ń pa àwọn ọmọ pé kán máa bọ̀ wá sí kòròdú tán ti ń yáyàn jẹ bí ewúrẹ́ ìkòròdú tán ti ń yà àwọn ọmọ náà tán ti ń ja àwọn èèyàn jẹ bí àgùntàn ní kọ́mọ ọlọ́mọ wa ó dáa kó wá síbẹ̀ kán wá sọ ọmọ ọlọ́mọ léṣe kó tó délé yín gan kán ti fọ́gi mọ́ ọmọ ọlọ́mọ tó wà lẹ́yìn lórí so that kí gbogbo ogún yẹn lè jẹ́ tiẹ̀ ó dá ń gbà náà o bàbá kò lè wá sọ́dún ẹ̀ bá jẹ́ yẹn ni o kò lè wá o lọ police station tó bá dé police station kán bẹ́ẹ̀ invite Wùmí láti wá síbẹ̀ dókítà yín kó tẹ̀lé yín wá kó wá gba nǹkan tó bá fẹ́ gbà kẹjọ gbà lójú ní ojú ọlọ́pàá kó ń kálukú yín dẹ̀ pínyà wọ̀ pé Wùmí á wá sí Kòròdú wá bẹ ní Kòròdú yẹn kó dá nìkan wá ó dáa kán lọ fọ́gi mọ́ lórí sáwọn tó wá síbẹ̀ gan tí wọ́n ń ṣe Wùmí gan ẹ̀rí se ṣe yaṣọ mọ́ wọn lọ́rùn ìjọ tán bá sin ọmọ yín àwọn wèrè tẹ́ lọ túlẹ̀ lábẹ́ nínú àjàlẹ̀ wèrè tó túlẹ̀ nu àwọn wèrè tẹ́ ẹ túlẹ̀ nu àjálẹ̀ tó ń ya àwọn èèyàn jẹ tán mú gbogbo àwọn tán pcc ẹ̀ sáwọn ẹlẹ́ni tán wá sìnkú ọmọ yín lọ́rùn kọ́nù náà tó wá bẹ́ẹ̀ à kò lè wá rú ẹ̀ o kò lè wá.